ọ̀kúnlá dọ̀lá látùnfin náà adá ọpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kíkẹ́ àti ìgẹ̀ náà kí ó bá ànábà Muhammad ó bá wọn ara lè rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà látọ̀tọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al ní àyà tó parí suratul Ankabut ọlọ́niwà ìndáhù inna Allah ìndáhù ilmul ghaib ọlọ́ni òun lòun mọ ìmọ̀ kọ̀kọ̀ bákan ló sọ bómi pé ní wà ìndáhù ilmul ghaib ọlọ́ni mọ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ nìkan ni ó wà láyà alámùhá láyà alámùhù ìlàhù kò sẹ́lómi tó mọ̀ àyàfi ohun ọlọ́run ọba ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́run ní ọ̀dọ̀ òun ló wà bákan ló sọ láyé mi pé ní kólì sọ fún ọ pé láyà alámùhá ń fi samawati wal àti tó wà nílẹ̀ lẹ́dà àwọn àmọ́ tí ń jẹ́ kọ̀kọ̀ tó pamọ́ àyàfò wọn ọlọ́run ọba nìkan náà ni ọba tí ó mọ̀ àìmọ́ yìí ó dórí àwọn ànẹ́bí ọlọ́run ó dórí àwọn sọ̀hábà bákan ó dórí gbogbo àwọn mọ̀láíkà náà wa ó jẹ́ kó yọ apé nínú nǹkan tó jẹ́ pé òun nìkan lòun dààmú òun ni máa kọ̀kọ̀ yẹn ló fi tì síra rẹ̀ pé ní alimul ghaib ọba tó ní máa kọ̀kọ̀ tó mọ gbogbo tó pamọ́ fala yuzhiru ala ghaibihi ahada kó fi kọ̀kọ̀ rẹ̀ mọ́ ẹnìkan illa nínú àwọn òjíṣẹ́ láti fi jíṣẹ́ ni náà lọ́lọ́ fi mọ̀ pé sọ ilé ìfáwọn èèyàn fa iná ò yẹ́sì lùkùn mi bẹ́ẹ̀ ni àdé ìhì wa mi nà kálífì ìrọ̀ sọ̀dá òun náà sì ní sọ déédé tọ́lọ̀ ń fi mọ́ lọ ọ̀nà sọ wájú sọ lẹ́yìn láti má fi kún ìmọ̀ kọ̀kọ̀ yìí ìtọ́nà bá subhanahu wa ta'ala tẹ́ pé òun nìkan náà ni ó mọ̀ ni ìyẹn lọ́lọ́ wa subhanahu wa ta'ala fi ń pa àníbà mọ́tà ń pa láti na al nusratul an'am in Kabi Aya 50 ọlọ́ni kóòlì eré anábì sọ fún wa pé ní láàkúrò lákùnrin di khaza'inullah pẹ́fẹ́ ọ̀rọ̀ ọlọ́run kò sí lọ́wọ́ mi pé àrísìkí o ọwọ́ mi lọ́wọ́ yóò mú àrísìkí ẹnìkan bákan náà tó sọ wọn pé ní wàhálà

ní kárí àwọn èèyàn kan ká máa pàpè mọ́ra pé àwọn nǹkan tó pamọ́ o àwọn nǹkan kọ̀kọ̀ ìmọ̀ rẹ̀ wà lọ́dọ̀ tàwọn nítorí tó já burú tó fẹ́ tó di yín lọ lẹ́nu pé ká tó wá láwọn èèyàn kan kánà tó wá máa gbọ̀dọ̀ wọn lọ pé ní àwọn nǹkan tó pamọ́ sí wa ní nǹkan kọ̀kọ̀ tó ti ṣẹlẹ̀ àfẹ́mọ̀ tó wá ń díẹ̀ àbáwọn nǹkan tí ó tiẹ̀ ti ṣẹlẹ̀ àfẹ́mọ̀ bí òun ló sì ṣẹlẹ̀ gbà tí ó bá ṣẹlẹ̀ àìbò ní ó ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀ ní àbí ní gbogbo eléyìí ìtakò ọlọ́run ní bákanáà náà ìṣẹ́bọ sọ́lọ́run ni torí ebe tó bá gbéra rẹ̀ lẹ̀ fóun náà kọ̀kọ̀ ní ti orogúnnu ẹni tó náà bá gbà pé lágbájá o ìmọ̀ wà lọ́dọ̀ tiẹ̀ òun náà ó ìmọ̀ rẹ̀ yìí wà ní ọ̀dọ̀ ẹlòmíì ìyẹn ló fà tó yẹ pé ní agbọ́dọ̀ jìnà sí ìmọ̀ lọ́tọ́ àwọn oní ẹ̀wọ̀n wò ẹ̀mí wò àbábá aláwo ìmọ̀ tọ̀ lọ ètò lágbára ni torí pé ìtakòfin ọlọ́run ló wà ń bẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní mọ̀nà àtà àrọ́fà ẹnikẹ́ni bá ń lọ ń bá ezi bá ye nke nǹkan wò tí lọ ń to fàṣà aláhu tó wá béèrè nǹkan bàbá ni ìyá ni ẹ mo fẹ́ ṣe yi bó ni ó ṣe jẹ àbí to ti ṣẹlẹ̀ sí mi táwọn di ọ̀rọ̀ mi abi tí ń wá tá mú tó yẹ pé nǹkan kọ̀kọ̀ ànábi lẹ́nìkan tó bá ṣe bẹ́ẹ̀ tó náà bí yẹn tó wá béèrè nǹkan ní ọ̀wọ́ ẹni fasọ̀dákọ̀ wọ́n gbà pé ní intanet yìí sì sọ òótọ́ sí ni bàbá yìí wí o ànábi àwọn àṣálá ó jẹ́ kó yà pé ní fàkọ̀dìká fara bímọ ounzila ala Muhammad abinu riwaya kan fasọ̀dákọ̀ làmùtókòbàlùmí ìhú sọlá arùbáyìn náà yàwùmọ́ pé tó bá ti ń gbà pé ẹni tó ń lọ bá òun kó tiẹ̀ lọ bá lásán ó gbà kó gbà pé tó wí ó rí bẹ́ẹ̀ ni àbí kò rí bẹ́ẹ̀ tó tiẹ̀ lọ bá àníbi yẹ kó rí wa pé ní tó bá kírun fún ogójì ọjọ́ hàn nígbàánu ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó máa jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ tó dá bákan náà kò sì gbọdọ̀ mọ́ wàá kírun yìí yóò máa kí ṣùgbọ́n yóò jẹ́ nǹkan tọ́nà ọba subhanahu wa tí ò ní tẹ́wọ́ gbà ẹ máa wo ibi tọ́rọ ẹlòmíín burú sílé ní kò ní tí ìtàn ìtàn àtàkọ́kọ́ tán kò tí ìkógójì ọjọ́ ó bá tún gbàbẹ̀ lọ bí mo tún dé o nǹkan mímọ̀ tún ṣẹlẹ̀ ẹni yóò ṣe wá máa kírun tí ò ní jẹ́ nǹkan ìtẹ́wọ́gbà lọ́dọ̀ náà bọba àlekè ọlá ni bákan náà ló wà lórí wáyà mi pé ẹnikẹ́ni man ata ẹnikẹ́ni tó bá lọ bá èèyàn pé tó fẹ́ ṣẹlẹ̀ sí mi yìí àbí tí mo fẹ́ ṣe ìbò ni ó ṣe rí ilé mo fẹ́ kọ́ ni ìyàwó mo fẹ́ fẹ́ ni ọkọ̀ mo fẹ́ rà ni ọjà kan mo fẹ́ ṣe ni ìrìn àjò kan mo fẹ́ rìn ni ẹ̀dọ́kẹ́ bá ń wò bó ni ó já sí àníbà Muhammad sọ́lá ó ní fasọ̀ dákọ̀ òbí mọ̀ ẹ̀yà kóòlù bẹ́ẹ̀ ni ẹ ṣe wá sọ lóńdà mílí pé à ah, òótọ́ ni ń tẹ́ sọ bó ṣe rí gan nu bí ó ṣe rí náà nu àníbi yẹ kó yẹ pé ní fakọ̀dì káfárọ̀ bí mọ̀ ń zilá alá Muhammadin sallallahu alayhi wa alihi wa sallam irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí tí ń tọ́lọ́ ń fi rá àníbà Muhammad kí ń fi rá àníbì nítọ́lọ́ ń fìràn náà ní wípé ní kò sẹ́ni kankan tó mọ kọ̀kọ̀ àyàfọ́ lọ́n ẹni táwa lọ bá pé ó mọ kọ̀kọ̀ ajẹ́pá náà ti ń fẹ́ nìyẹn kẹgbẹ́ ọlọ́run àti fi ń wá orogún sí ọlọ́run bá subhanahu wa ta'ala ìyẹn ní wọn jẹ́ pé ẹni tó lọ ṣerú nǹkan báyìí ó ti ṣe kẹfìrí sọ́lọ́ ẹni tó lọ bá yẹn nú o wá sọ pé ní tá lọ bá gẹ́gẹ́ tẹ́ pé òun yẹn láàyò òun yẹn níṣẹ́ tábà wá rírun nǹkan báyìí lẹ́ni kéwú ẹ mọ ọlọ́pọ̀lọpọ̀ àfà yóò ní yẹ̀pẹ̀ tí fi ń dáhùn èèyàn lóhùn pé yẹ̀pẹ̀ yóò là á fi fún yín kódà gan láwùjọ lẹ́ni nítawọn èèyàn fi ń mọ èèyàn láàfa ònìyẹn pé ń woṣẹ́ fún ni ń yí ọwọ́ padà fún ni gbogbo eléyìí nǹkan ẹbọ ni kátó àlùpẹ́ inú náà ni ó tó wá ṣíwájú òun fún àwa bóun gan bá kí fúnra rẹ̀ kò ní jẹ́ nǹkan tẹ́wọ́gbà kátó àlùpẹ́ ní òní ó jẹ́ ẹni tá a ti síwájú láti mọ̀ pé nǹkan yìí tó léwu pátápátá gbáà ni torí pé ibi tí ò yẹ ká ti rí náà láti rí gbogbo eléyìí la gbọ́dọ̀ ní àgbọ́yé rẹ̀ pé ẹnì kankan o kò mọ kọ̀kọ̀ àyàfi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó mọ kọ̀kọ̀ onìkan náà ló mọ kọ̀kọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó sọ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam pé kó sọ fún abẹ́ ẹnì kankan o mọ kọ̀kọ̀ kó fi dórí ànábì náà yẹn ní suratul A'raf ọlọ́ọ̀ká sọ pé wàlá kuntu a'riful ghaib alamulgayb káyípé mi náà mọ kọ̀kọ̀ ni wala kuntu alamulgayb káyípé mi náà mọ kọ̀kọ̀ ni lastaksartu minal khair gbogbo nǹkan dáadáa dáadáa dáadáa ni ò bá máa kángun sí mi gbogbo dáadáa ni ìbá máa fọwọ́ fà torí pé nípa ti mọ̀ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí òní rere ń bẹ òní dáwọ́lé nípa ti mọ̀ pé ní ogun tí mo fẹ́ lọ yìí òní rí òní rí àwọn ọ̀tá òní lọ nípa ti mọ̀ pé nǹkan tí mo fẹ́ ṣe yìí tí ó já sí òní da òní ṣe yìí tó dáa nìkan ní mọ̀ ṣe káwá wò gbèsè ayé àníbà àbùdá sọlá oríṣiríṣi nǹkan náà ló ṣẹlẹ̀ sóhun náà káíkó mọ kọ̀kọ̀ ní nǹkan náà ò ní ṣẹlẹ̀ sí ọlọ́nìká níbi sọ fún wa pé ní tó ẹgbẹ́ mi náà mọ kọ̀kọ̀ ní lastaksartu min alkhair dáadáa dáadáa dáadáa ni ọba máa jẹ́ pé mi ọmọ mọ́sánì àṣù aburú ọba ti ṣe mí ṣùgbọ́n nígbà Muhammad sallallahu alaihi wasallam wọn náà mọ kọ̀kọ̀ kátó wá lọ pé àwa tá jẹ́ èèyàn lásán táyé sànẹ́bí gbogbo orú nǹkan báyìí àwọn àrùn tí ń ṣẹlẹ̀ sáwùjọ ni tó yẹ ká mójútó kẹ́nìkan ká wá bẹ̀rù ọlọ́run àwọn tó gbẹ̀rù nǹkan báyìí dání náà ká mọ̀ pé aṣọ nínú ni wọ́n torí pé ní tí ò sí lákọọ́lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run bá náà náà ń papò mọ́ra ẹ̀ gbogbo atáhùn lọ́bẹ̀ ká náà bẹ̀rù ọlọ́run torí pé tí kú ò bá wọn lọ́wọ́ yẹn ni kárí pé ní nǹkan ká má ti ṣẹlẹ̀ sí ọ o ti pé ọ lọ wá pé ta ni ó bá yẹ wò ta ni ó wá ń di ọ̀rọ̀ mi àbí tí mo fẹ́ ṣe yìí bóun ni ó ṣe já sí eléyìí sì lànà mùsùlùmí rárá ẹ wá rí lẹ́ni àmọ́ agbátẹ̀jẹ́ tábà ń wo irinṣẹ́ tí àwọn tí wọ́n fi ń ṣe nǹkan yìí tí wọ́n fi ń ṣe láfún amọ́ pé wọ́n sọ́nà méjì pọ́wọn kan babaláwo àwọn kan ẹ̀wọ́n wò àwọn kan taláàfà gbogbo ẹ̀ pátá ìlànà kankan náà ni torí pé tó pa wọ́n pọ̀ náà ni pé gbogbo wọn ń láwọn ọmọ kọ̀kọ̀ nínú irinṣẹ́ táwọn èèyàn ń lò òun náà ní táwọn nílò àìtọ́ lóbi èjì ogbè ẹni tó bá ṣe yun tí ń da ìjẹ́ ògbé lẹ́wọ̀n ni àbábá aláwo nìyí lẹ́lòmí náà fi ríra rẹ̀ ní ẹni tó lọ́dọ̀ abaláwo pé ọ̀dọ̀ àfáàlẹ́mí lọ ìjẹ́ ògbé kọ́ lòun lò ẹni tó ń lo ìjẹ́ ògbé tó ń sọ fún yẹn náà ni pé òun mọ kọ̀kọ̀ pé ó yá ẹ mú ọkàn ẹ̀dà níyẹn sí ẹ wá júlẹ̀ yóò máa fi ìjẹ́ ògbé ṣeré yóò máa sọ pé òun fẹ́ mọ ẹni tó wá ń di ọ̀rọ̀ rẹ̀ àbí tó fẹ́ dáwọ́ lébò ní ó ṣe ṣe àwọn baba aláwo bákan náà ara rẹ̀ dé pé ní àrọ̀mọ̀lú náà làwọn tó yẹ pé ní yẹ̀pẹ̀ làwọn ń wò èyí bó ṣe wà lọ́dọ̀ babaláwo bẹ́ẹ̀ ló wà lọ́dọ̀ àtàn pẹ̀lú àwọn láàfà tó yẹ pé yẹ̀pẹ̀ wọ́n máa fọwọ́ kàn wọ́n máa fọwọ́ ra yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ inú máa wò ó mọ ní tí ó ṣẹlẹ̀ sí ẹ nǹkan báyìí báyìí báyìí ni àtẹn tó lójì ogbè àtẹn tó ló yẹ̀pẹ̀ nǹkan kan náà ni wọ́n bákan náà ara ẹ̀ ló pé ní alimunajimu làwọn ilmu tanjim àwọn sọ pé àwọn kọ́ ìmọ̀ ìràwọ̀ ẹ máa rí lórí rédíò lẹ́ni ẹ máa rí lórí tẹlifíṣàn ẹ máa rí nínú kéde pé kíní kan aláàjì kíní wòràwọ̀ pé o gbé ẹ wá o fẹ́ bẹ wo ohun tó hàn sí ẹ nínú ràwọ̀ rẹ gbogbo eléyìí náà ìmọ̀ pèpè ìmọ̀ ni wọ́n àtẹ́ tó lè jí ògbè àtẹ́ tó lè òkè gbogbo wọn torí gbogbo wọn náà ń mọ́ra tí wọ́n mọ̀ ìràwọ̀ tó kìí ṣe nítorí pé bóyá ẹnìkan bóyá aráwọ̀ ẹnìkan ló wá yọ nǹkan báyìí ni sí nǹkan báyìí ni ti ṣẹlẹ̀ sí ní tó fàárẹ̀ rárá ọlọ́ba subhanahu wa ta'ala ó sọ ní tó ń fi dá aráwọ̀ sí ó sọ fún wa ẹ̀rí ọlọ́run fi ṣẹ̀sọ́ sánmà ni nìyàwó jẹ́ bákan náà ó ṣe ní nǹkan tí ó máa àwọn èṣù tí wọ́n táwọn babaláwo máa ń lò pé lọ́ba ń jẹ́ ọ̀rọ̀ gbọ́n sánmọ́ ọ tó máa ti lọ ìràwọ̀ sánémọ́ wọn alẹ́ wọn padà ìyẹn lọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa pé ọjà ní tí tó a máa fi lé nǹkan tó máa fi mọ nǹkan lìtọ́ àlàmọ́ adada a máa fi mọ nǹkan torí pé ní ayé kí atọ́mọ ní àwọn dé tó táǹkà báyìí náà kẹta fi mọ́ mọ́jọ́ àbásìkò táwà náà nìràwọ̀ fún àtọ́nà bá fún nímọ̀ rẹ̀ pé àwọn fi mọ̀nà gan ka ọ̀nà báyìí ibi tó yẹ kó fọ́ọ̀lù sí rè tíràwọ̀ báyìí báyọ ìtíràwọ̀ wà fúnnu ọlọ́run fi sẹ̀sọ sánmọ̀ àwọn fi dáwọn àlùjàntó fẹ́ gbé ọ̀rọ̀ àwọn fi dáwọn padà bákan náà ọlọ́run fi sí òkè ká fi ṣe òǹkà ajọ́ òǹkà pa tí ìràwọ̀ báyìí báyọ oṣù ti ń ṣùgbọ́n pé làámọ́ fi wo àkọsẹ̀jáyé ẹnìkan ẹnìkan ni ó fi là ẹnìkan ni ó fi lówó ìràwọ̀ rẹ̀ tó hàn ní gbogbo eléyìí àwọn ìsọkúsọ nǹkan ẹbọ ni eléyìí ò sínú òfin ẹ̀sìn wa bákan náà nínú ìlànà táwọn míì àtúnlò wọn á lo alkaf wọn á máa lo eh, àtẹ́wọ́ ẹmọgbọ aláàjì àtẹ́wọ́ labálà irú eléyìí ni ẹmọgbọ lórí rédíò káàkiri ẹnu ọba ti tẹ́wọ́ rẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ sí ọ àbí tí ó ṣẹlẹ̀ sí ọ nínú ọwọ́ náà náà ti máa rí gbogbo eléyìí àwọn àwọn àròsọ ni tí ò sínú ẹ̀sìn ìlú ìlúyàn lórí ni ìlúyàn lórí tí wọ́n ó ní wọn tó ń ṣe yahoo lọ torí pé ní àwọn eléyìí ò pé mẹ́sìn àwọn tó ń ṣe irú tẹ́lẹ̀ tá ń sọ yìí ẹ̀sìn náà mọ̀ láwọn ń ṣe kódà àfáà ni ó tún pera rẹ̀ wọ́n máa ní tó wà látẹ́lẹwọ́ rẹ̀ rẹ̀ tó wà níbi kádàrá rẹ̀ rẹ̀ gbogbo eléyìí tí ò bá mu tí ò yẹ káwa mùsùlùmí ká mọ dédé rárá ni bákan náà àárẹ̀ lómi tó yẹ pé omi làwọn làwọn gbé kalẹ̀ táwọn ń lò ẹ̀rí ẹ̀mọ̀gbọ́ alagbara omi alágbára kíníkan alágbára alagbara gbogbo ẹ̀ lẹ́mọ̀gbọ́ pé omi lòún ṣe tòun sí yóò fi mọ tí ń ṣẹlẹ̀ sí ẹ gbogbo eléyìí náà ara láfijọ rẹ̀ nínú àwọn ẹni wa nínú àwọn àbí nínú àwọn ẹni gbogbo tó wo omi lòún fi mọ tí ń ṣẹlẹ̀ sí yàbí tí ó ṣẹlẹ̀ sí gbogbo eléyìí nínú ni òun náà ń tí ó sì ẹnìkan àyàfi bá tó bá ti nà sókè tó fi kọ́rùn tó nà á lẹ̀ ẹ̀rí yóò mọ tí ń ṣẹlẹ̀ sí ẹ gbogbo eléyìí náà àròsọ ni bákan náà ẹlòmíà ní ètò ìtì ẹ̀ ń lò gẹ́gẹ́ okùn ni tó bá ti sókun mọ́ pé ẹni tó gbé nǹkan yìí àfẹ́mujáde ní ní tó gbé tí ò sójú ẹ̀ yóò sì mọ ní òun fẹ́ mọ́ bẹ́ẹ̀ èyí tó wá burú jùlọ ẹ̀rọ àwọn ẹ̀jẹ̀ kí wọ́n sokùn mọ́ Kùránì wọ́n so kọ́kọ́rọ́ wọn ẹ̀rí wọ́n so kọ́kọ́rọ́ wọn ó ní ẹ nǹkan báyìí tó bá yí sí báyìí báyìí ni ó ṣẹlẹ̀ tó bá yí sí ẹgbẹ́ kejì ní tí ó ṣẹlẹ̀ rẹ̀ àmì àmúgbálẹ̀ wà ní làwọn fẹ́ mú tó bá ti ń fún mọ́ ẹ lọ́wọ́ àìkú ọlọ gbé nǹkan gbogbo eléyìí ìmọ̀ pàpẹ́mọ́ra ìmọ̀ kọ̀kọ̀ náà ni gbogbo ike yọ ọ̀nà tí wọ́n bá lò nínú àwọn ọ̀nà tá a kálẹ̀ yìí àtàwọn ọ̀nà burúkú mi tí wọ́n ń lò tí wọ́n fi ń pàpè mọ́ra gbogbo ẹni tí bá ń gbàgbọ́ àbí ń lọ ọ̀dọ̀ wọn àbí gbà pé tí wọ́n ń ṣe yìí ntí ẹ̀sìn tí ó ni ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí sí ntí ọlọ́mà subhanahu fi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí ẹ̀wà rí lẹ́ni tí nǹkan bá ṣẹlẹ̀ sáwọn èèyàn pé ẹ fẹ́ ṣe dáadáa kan ní lápèjúwe ó fẹ́ ẹlòmíín tó yẹ kókó wọn béèrè pé ẹni tó fẹ́ bó ṣe bóyá bàbá ọmọ bó ẹni tó bó la ṣe mọ́ sí láwùjọ ṣùgbọ́n tí ó kọ́ ọmọ sọ ni pé òun lọ wòówò náà bí ó bá ṣe rí subhanallah wíwò ní ó kọ́kọ́ wò bẹ́ẹ̀ ló bí ó bá ṣe rìn àjò kó tẹ̀ tó ló lọ ṣe rìn àjò yìí tó kọ́kọ́ lọ ṣe ni pé òun kọ́ fẹ́ wòówò náà sọ́nà ó dà bọ́nà ó dà bí ó bá bí ó bá gbélé kan yóò kọ́ lọ wòówò náà ṣe ilé òun ó dà àbí kò dá wá ní pé gbogbo ìgbésí ayé àwọn èèyàn lénìí ká mọ lọ agbẹ́ndà bá ti mọ gbogbo nǹkan yìí kìí ṣe kọ̀kọ̀ mọ́ nẹ́nu ìyẹn ló fà tó yẹ pé ní ọlọ́ba subhanahu wa ta'ala yóò bí ní sírò àwọn tó ń ṣerú nǹkan báyìí yóò sì jẹ́ pé ìyẹ ẹ̀ṣẹ̀ wọn lọ́dọ̀ ọlọ́run tó lágbára ni ká mùsùlùmí ká sọ́ra wa ká mọ ohun tó tọ́ nínú ẹ̀sìn wa ká mọ ohun tí ò tọ́ bákan náà ká má gba ìtànjẹ káwọn bẹ́ẹ̀ nìkan ṣe dì bẹ́ẹ̀ nìkan ṣe dà báyẹn sì ń lọ ọ̀dọ́ rẹ̀ ètò gbé ṣe ń tọ́lọ́run bá subhanahu wa ṣe ń tó fi rán nígbà Muhammad ni àbí tó ń gbé kalẹ̀ fún ara rẹ̀ àwọn ẹni ṣíwájú wa àwọn náà láyé tánàbí filẹ̀ bí àwọn sọ̀hábà àtàtó tẹ̀lé wọn àárí gbogbo orú nǹkan báyìí nù ṣe sí wọn nítorí inú lànà wọn náà ní tí Jábìrì ibn Abdullah radiyallahu anhuma tó lánàbí àwọn àwọn istikhara ni pé ìsádi lọ́n ìsádi ọlọ́run lórí dáadáa ta fẹ́ ṣe ká wá oore lọ́dọ̀ ọlọ́run ó ní ànábì àwọn ní istikhara kama kana yu'allimuna al-Qur'an gẹ́gẹ́ bí ṣe máa ń kọ́ wa ní Qur'an ni lánàbì kọ́ àwọn ní istikhara ìyẹn ni tí a níbi filẹ̀ fún wa ìyẹn tó yẹ ká mọ̀ ń bàbàrà ìyẹn ni tẹ́sí gbé wa kìí ṣe àyíyẹ nǹkan nínú Islam ìtẹ́sí gbé wa náà pé tó bá fẹ́ ṣe nǹkan kó wá oore lọ́dọ̀ ọlọ́run ọfẹ́ fẹ́yàwó ni ọfẹ́ lọ́kọ ni ọfẹ́ ṣiṣẹ́ kan ni ọfẹ́ kọ́lé kan ni ọfẹ́ dáwọ́lé nǹkan dáadáa kan ni orí rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ká wá sí gẹ́ẹ́bà níbi tó kọ́ sọ̀hábà kí lànà ibi kọ́ wọn ọlọ́run ibi kọ́ àwọn pé ní àwọn ọmọ káwọn ní istikhara bọ́ sí ọmọ káwọn ní alukur'an kí lànà ibi ni tó bá gbèrò láti ṣe dáadáa kan nú yín ẹ̀rí ló gbèrò kankan kí orí pé òun yẹn náfìlà méjì náfìlà méjì kọ́ wá ṣe àdúrà tí anábà Muhammad sallallahu alaihi wasallam kí ló kọ́ wa nítorí náà ni pé ní ọlọ́wọ́ ọba ìwọ lọ́ba alágbára ìwọ lọ́ba onímọ̀ èmi onímọ̀ ìwọ ló mọ̀ gbogbo nǹkan tó jẹ́ kọ̀kọ̀ tèmi onímọ̀ ń parẹ́ torí ẹ̀ náà mo fi wọ́ orí wá dọ̀ rẹ nǹkan báyìí mo fẹ́ ṣe yóò dárúkọ tó fẹ́ ṣe síbẹ̀ ẹ̀ńgbà fẹ́ kóore ló wà mẹ́ jẹ́ kóore bí oore fún mi láyé àti inú ẹ̀sìn mi àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ tẹ́jà burú ni ọlọ́run bá ń wá mi tí ó lóore fún mi ìtí mùsùlùmí máa ń ṣe nu àìjẹ́ kan rẹ àìlágbára rẹ àìnímọ̀ rẹ wàá fi hàn sọ́dọ̀ ọmọ ọba tó nímọ̀ wàá fi hàn sọ́dọ̀ ọmọ ọba tó yẹ pé òun náà ló lágbára lórí gbogbo nǹkan àìmọye tó yẹ pé àwọn yẹ̀wọ̀n wọ̀nyí tó ti dàrú láwùjọ lẹ́ni àìmọye ẹbí tó ti túká tó yẹ pé àwọn táyẹn lọ ń báyìí o ni ní yé sọ pé nǹkan báyìí ó ti ń ṣẹlẹ̀ sí ẹni tó fa rè láì rí kankan àìmọye láàrin lọ́kọláya tó ti dàrú àìmọye láàrin ìyálé àtìyàwó àìmọye láàrin ọmọ sí bàbá àìmọye láàrin ẹbí tó pé àìmọye láàrin ará inú kan sí aládùúgbò rẹ̀ pé aládùúgbò rẹ̀ náà ní í ṣe ọ́ tí ó sì rí kankan àwọn èèyàn sì ń da ẹ̀sìn náà ní lọ́dún tí wọ́n rí látàrí tó gbọ́n bì kan tẹ́gbẹ́ni tó sọ fún náà rí kankan irọ́ ló pa fún so eléyìí la gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ torí pé ìmọ̀ ń lọ yẹ nǹkan wò bí ṣe ń ba àwùjọ jẹ́ bákan náà ní ba ẹ̀sìn wa jẹ́ bákan náà ìtànìbà ọ̀sọ̀sọ́lá tó fi ilẹ̀ fún wa náà la gbọ́dọ̀ gbámú la gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn tábá wá ṣe é tọ̀ a máa dáwọ́ lé ní tá a ṣeun àti farati sọ́dọ̀ ọlọ́run bá nu ọlọ́run bá tó ní kápá lórí gbogbo nǹkan àti farati sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ètò ẹgbẹ́ ní àwọn èèyàn lọ ń báyàn ẹ̀rí òun náà lọ pé nǹkan ẹni báyìí ló wá bí àbí tó fẹ́ ṣe tí ó já sí rèé yóò tó wá gbẹ́bọ̀ mí lé lọ́wọ́ àbí ọba padì ẹ funfun nìkan lókù ọba padì ẹ funfun àbí ọpa àbò funfun àbọ̀ fi kíní kan ṣe sàárà fábùké ìgbà ìlọ́tẹ̀wọ̀ lọ́nà lọ́nà tó yẹ pé ní ọlọ́run ọba subhanahu wa ta'ala kò filẹ̀ ṣùgbọ́n látara tó gbọ́ ó dàrú tó gbọ́ gan náà ní kópa pé adìẹ ló gbọdọ̀ jẹ́ o kò gbọdọ̀ jẹ́ màálù kò gbọdọ̀ jẹ́ ẹran bákan náà aláwọ̀ dúdú ló gbọdọ̀ jẹ́ o máa ṣe rí fọ́ọ̀nù kò gbọdọ̀ jẹ́ funfun ẹ wá wẹ̀sẹ̀ ṣe ń gorí ẹ̀sẹ̀ ó lọ́wọ́ abaláwo ó gba tí ó sọ ó gbà gbọ́ bákan náà ó tún dùn nǹkan fún kádúró tòfin ọlọ́run gbogbo tá ń bẹ̀rù pé káburú má ṣẹlẹ̀ sí wa káburú má wa àti dáadáa ọwọ́ ọlọ́run ló wà ìlọ ọdún kan kó bọ́ wo kòmínú pé ní tí ó bá ṣẹlẹ̀ sí ẹ láburú kó má ṣẹlẹ̀ sí ẹ bákan náà àìmọ́ lọ ọ̀dọ́ rẹ kòmínú pé dáadáa ò ní dọ́wọ́ rẹ ṣùgbọ́n ni ó padà ṣẹlẹ̀ sí ní dáadáa ní àbí ti tún bẹ́sìn rẹ̀ jẹ́ ó tún gba rẹ̀ jẹ́ kọlọba subhanahu wa ta'ala kó ṣàánú wa kó fún alágbóyé ẹ̀sìn rẹ̀ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ̀ ló sẹ́ ọlọ́run ìmọ̀ lọ́yẹ̀ nǹkan wòye nínú àwọn àrùn tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ní tí sì ń ba ìgbàgbọ́ ọmọnìyàn jẹ́ ìgbàgbọ́ wa sì rèé ilé láàfi ní eré ọlọ́run láàfi ní ìkẹ́ láàfi jẹ́ ọlọ́run láàfidẹ ní ọlọ́run ẹni tí gbàgbọ́ rẹ̀ bá ti wá bàjẹ́ ńkọ́ ẹni ibi níwájú ọlọ́run yẹn ló fàgbà tó lọ́n sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ lọ́nà àlà inna awliya Allah àwọn ẹni ọlọ́run àwọn àyànfẹ́ lọ́dọ̀ ọlọ́run la khafun alayhim ọlọ́run ni wọn ní bẹ̀rù wala hum yahzanun bákan náà wọn ní banújẹ́ láyé àti lọ́jọ́ gbé ọlọ́ni alẹ́bínà àmànù à ń tọ́gbọ́n náà wá gbọ́ alẹ́bínà àmànù bìlá alẹ́bínà àmànù wàkàlù yàtàkùn à ń tọ́gbọ́n náà wá gbọ́ tẹ́sí nípa ayọ̀ ọlọ́run ọba ayẹ́pẹ́gbẹ́ àgbọ́nì yẹn fi ń dẹni eré wájú ọlọ́run ẹni tí wọ́n lọ ń bá ẹni tí ń bá yẹ nǹkan wò àbẹ́ni tí ń yẹ wò tí ń gba ìgbàgbọ́ ara rẹ̀ jẹ́ báyìí ìjẹni báyìí níjẹni ọlọ́run gbogbo ẹni tí bá ti ń ṣe irú iṣẹ́ báyìí ẹni èṣù ni wọ́n torí pé àwọn èṣù àwọn náà máa ń jí ọ̀rọ̀ gbọ́ àwọn náà ni wọ́n máa ń lò ẹnikẹ́ni tí bá ti ń fi pàápàá jùlọ ti ń ṣe bọ́ sọ́lọ́run ẹni bí ní kọ́lá bẹ́yìn ń bá bàrà rẹ̀ ọlọ́wà subhanahu wa ta'ala oníwà máa yí ṣìrìkì tó bá ṣe faka annama qarra mina sàmà bí kó wà lókè tẹ́lẹ̀ wá ni kò jẹ́ kẹ̀kẹ́ ìgbaniwó àwọn ọ̀rọ̀ ìgbà ah, kódà atamọ́tàṣe ni bàbá kódà ìtọ́ba wí náà ní máa ń ṣẹ́ ẹ̀rí inú tó yẹ ká fi kún lẹ́ẹ̀kẹta tẹ̀ fi kún lẹ́ lómi ò lálá lòún fi rí ní tó ń bá rí ní tó ń rí lójú oorun fún ni yìí tójú oorun yìí wá ó wá fẹ́ lásìkò ìdè wípé ní kọ́ni yóò wá sọ dẹ̀gẹ̀dẹ̀ wá tó máa lọ́ọ́ rí náà sí ọ òun rí lójú oorun pé báyìí ó ṣẹlẹ̀ wọn ló nígbà kó mọ kọ̀kọ̀ àmì ẹlòmíì tó yẹ pé àmì mùsùlùmí ti ń rà mẹ́là nítorí kí ni wọn ní kó ń ra àbẹ́là ní kó ń gbomi wá ta ló bọ́ rí oníkan ni yóò kan ni tí mùsùlùmí gan bá rí àgbọ̀dọ̀ gbá kátó wá tó pẹ́ ní tí ò tiẹ̀ lẹ́sìn lórí ẹni tí bá ti ń ṣe báyìí ó ti dẹni yẹpẹrẹ níwájú ọlọ́run ìtòsí tọ́fẹ́ nìkọ̀ọ̀kan wọn ni pé ká máa mẹ́gbàgbọ́ wa ní gbogbo dọ̀tí inú dọ̀tí tí máa ṣe ní ìgbàgbọ́ ẹni òun náà ni ìmọ̀ lọ bẹ́ni tí ó mọ báyẹn yẹ nǹkan wò babaláwo ló pera rẹ̀ ní àáfàá ní alágbára kíníkan ní gbogbo tó ń kó máa fi wòwò gbogbo ẹni tí bá ti ń bá ó ń sẹ́ẹ̀lì ìgbàgbọ́ ara rẹ̀ ní kí sì ń kan ara rẹ̀ lábùkù torí pé ẹni ẹ̀tẹ́ ni ó mọ̀ jẹ́ ní níwájú ọlọ́run ètò tọ́ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí ó lè pe tó bá rú wa lójú ká béèrè rẹ̀ àwọn èèyàn ń ṣe láwùjọ kọ́ làá wò èèyàn ń ṣe láwùjọ tí ò bá mu òun ló pọ̀ ju tó bá mu lọ

torí pé ní téèyàn bá ti ní ìgbàgbọ́ kò lè rí ojú rẹ ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà àwọn nǹkan tí ó máa fà wá sẹ́yìn nínú ìgbàgbọ́ yẹ ká máa jìnà sí inú ẹ̀ náà dáadáa mọ̀ àlùmọ̀ á sí àwọn ẹ̀ṣẹ̀ inú àwọn ẹ̀ṣẹ̀ tá a sọ iná ní máa lọ yẹ nǹkan wò tí kálukú wa tó yẹ pé a ti mú ní àṣàlẹ́ ní ẹ wá rí ilé àwọn tó yẹ nǹkan wò yí ò ní dá mẹ́gbà kankan kó náà ní ó tún máa gba káàdì ó tún máa jà sí ẹni ló tún máa para rẹ̀ bá àìró pọ̀ ní kódà àwọn àlébi dáná yóò tún lọ́jọ́ mi subhanallah gbogbo orú kẹwọn wọ̀nyí àìníṣẹ́ ni bákan náà àìlẹ́sìn àìlágbọ́yé tọ́lọ̀ fìlà Muhammad sallallahu alayhi wa àìní ni. àwa nígbàtọ̀ jẹ nípa ẹgbẹ́ ní nǹkan kan ọbẹ̀ nìkan wo nǹkan wá rí bẹ́ẹ̀ òun kọ́ lórí òun kọ́ lórí pẹ̀lú ọlọ́wà subhanahu wa ta'ala ó ti ní nǹkan rí bẹ́ẹ̀ nítorí pé ìtọ́nù ìtọ́ bá ti jẹ́ nǹkan ìrújú ní máa ń fi sínú ọkàn ọmọ ènìyàn àìmọye tẹ́nìyẹn sọ tí ò ṣẹlẹ̀ ẹ̀ ní rí yìí ṣùgbọ́n tó bá sọ fẹ́ tó ṣẹlẹ̀ ẹ̀ ní ẹ̀ ẹ̀ náà wọ́n pẹ́ ní nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí lágbájá ó sì ṣẹlẹ̀ sí òun kọ́ lórí ó ti ṣàlàyé ìlú nǹkan báyìí fún wa látẹnu Muhammad sallallahu fẹ́ àwọn àwọn àwọn àlùjànnú wọ́n rán wọn lọ sí sánmà torí pé àwọn àlùjànnú inú tọ́lọ̀ ń fáwọn oníkan lágbára láti gòkè láti lọ ibi tó bá pẹ́ wá fẹ́ wọ́n rán wọn lọ sí sánmà wọ́n wá lọ jí ọ̀rọ̀ gbọ́ wọ́n lọ jí ọ̀rọ̀ gbọ́ sánmà tó bá fẹ́ jí tọ́lọ̀ bá sùpánù ọ̀tàlá tó bá sọ̀rọ̀ fún àwọn màláíkà pé báyìí báyìí kó ṣẹlẹ̀ ìmí ìlẹ́ta ṣe ti wọn ṣùgbọ́n tó ti pọ́nà ó lé wọn padà náà láti fi má gbọ́rọ̀ yìí ìmí ilé ta sí ti wọn ìlọ́nà subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratul jinn nígbà táwọn àlùjànnú kan gba islam wọn wá ń tó àṣírí táwọn máa ń ṣe inna kunna naq'udu minha maq'ida lis-sam'i àwọn máa ń lọ sí ààyè kan ní sánmà láti lọ jí lásìkò táwa yìí ó ti sánmà ti sọ̀rọ̀ ó dé o torí àwọn iná kan ti wà tẹ́tí sẹ́ẹ̀tì síbẹ̀ náà nira wọ̀ tẹ́ fi lé wọn padà àníwà mọ̀lásánà á jẹ́ pé ó yẹ wa pé ní ìgbà bí ń bẹ ìmí ìlé ta sí wọn létí ẹni tó bá lò wọn bí babaláwo wọn wàá sọ pé níta àmọ̀ gbọ́rẹ̀ kí ó ṣẹlẹ̀ sí lágbájá ẹyọ kẹtọ́gbọ̀n àwọn wàá fi rọ ninety nine fún nínú hundred ẹyọ ẹ̀wọ́n dójú tó bẹ̀ yóò jẹ ẹyọ kan ìyú náà kéde ṣe pọ́nmọ kọ̀kọ̀ á lọ jẹ gbọ́ ni ìyẹn ló fagbá ta bá rí ìràwọ̀ tó já ní sánmà kẹ̀lẹ́gbẹ́ nìkan ló kú o nínú iṣẹ́ tí ráwọn ń ṣe náà ni pé lé àwọn àlùjànnú padà láti fẹ́ jí ọ̀rọ̀ gbọ́ tó bá jí gbọ́ tó bá dọ́dọ̀ ẹni tí wọ́n ń sọ fún ó lè pọ́npà kọ̀ọ̀kan kan torí pé in tí ó ṣẹlẹ̀ tọ́lọ́ ń sọ fún màláíkà ló ń ṣe kíní ló ń jí gbọ́ àníbi ni wọ́n máa parọ́ púpọ̀ sí ẹ̀rí níwọ̀n bá sọ nǹkan fún yẹn hundred títẹ nìkan ṣe ẹnìkan nǹkan báyìí ó ṣe kò nígbà tí nǹkan ṣe yàn tẹ́lẹ̀ torí pé lẹ́nu nǹkan àfa mọ́mọ́ rí ìmí mọ́mọ́ ń jásòtọ̀ ọ̀hán kọ́ lórí torí tó bá gbà kó jásòtọ̀ ti pe ń tọ́lọ́ ń sọ ní ọtí pè ní rọrùn ọlọ́lẹ́nìkan ò mọ kọ̀kọ̀ tó bá gbà pé tẹ́ni yẹn ń sọ ó jásòtọ̀ alẹ́ pé ọgbà fún mọ kọ̀kọ̀ nu tí ẹ máa sọ̀rọ̀ púpọ̀ dálẹ̀ ìmí ó bọ́ sí o tó ń gbà mí kò mí pé ẹnìyẹn ó mọ tí ó ṣẹlẹ̀ a gbọ́dọ̀ gbàtọ̀ jẹ́ a sì gbọ́dọ̀ jẹ́ kí ìtàwọn èèyàn ń ṣe láwùjọ tí ò bá mú yìí àbí púpọ̀ èèyàn tó ń ṣe kó wá gbẹ́ jẹ́ tí yóò mọ jẹ́ kó wù wá bá ọ̀pọ̀lọpọ̀ yẹn tán ń ṣe nù kódà tán ń ṣe gan àáfàá ni wọ́n ẹ̀rí ìtí ń jẹ́ àáfàá ni pé kéèyàn dúró lórí kí lọ́lọ́run wí kí lánàbí sọ àlẹ́yìnbó kọ́lọ̀ lọ́ kọ́lọ̀ rọ̀sùlù ìtí ń jẹ́ mọ̀ pé kí lọ́lọ́run wí kí lánàbí sọ torí pé asọ̀bọ́lá fi mọ̀ ẹlòmílẹ̀ wa tí ẹ sáfà ìmọ̀ tó wà lára rẹ̀ àti pé òdodo tí ń sọ fáwọn èèyàn láàfin méjì jíjẹ́ àfà bó ṣe pọ́pùlà láwùjọ tí ikọ́ la fi ń mọ̀ báyìí ẹsẹ̀ ń wádọ̀ rẹ̀ ikọ́ la fi ń mọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́lẹ̀ wọn èyí fẹ́ òdodo gbọ́ ibi rọ́nà ni wọ́n máa ń lọ ọ̀hán ní òpá kódà ẹsẹ̀ ẹsẹ̀ ń gbèrò nílé rẹ̀ kódà kan báyìí àbí dúkìá agbẹ́yẹmọ́jú bọ̀pẹ̀ tó náwó ju etí ń kírun déédé lọ árísì kéèsì ibi tó bá wọ ọlọ́ni máa kọjú rẹ̀ sí ọlọ́ni yá tó rísì kọ́ ni mọ̀ ìyàṣá ọlọ́run àmú kí a ṣe yá ń fẹ́ tó bá wù ẹ̀ tó bá wù ni ẹ̀ tó bá wù ilẹ̀ jẹ́ mùsùlùmí tó dúró déédé ó lè ni yó ó lè jẹ́ bọ́jú bọ̀pẹ̀ ó lè jẹ́ tó gbà kọ́ lóòtí ẹ̀ sí tó yẹ pé yóò lọ ojú gbogbo ẹni tí ń ṣe náà bá lọ sọ árísì kí lẹ́nìkan ní kò ní ní ká òkìkí kíní sókìkí ń bi dáadáa ni àbí òkìkí ń bi aburú ẹ gbogbo yẹn ń gbọ́ bí yẹn ń gbọ́ lọ́n ń gbọ́ lọ́n kódà wọ́n wá gbọ́ nu rédíò àyẹ́ tó máa gbọ́ káàkiri káàkiri ìyẹn kọ́lá fi mọ̀ pé ní ire ni òkìkí kí ló ní sókìkí dáadáa ni àbá òkìkí aburú òkun pé yẹn lókìkí láyé ni ṣètọ́nù kò sẹ́ni tí ò mọ ṣètọ́nù lágbàáyé ṣé òkìkí tó wá ní sókìkí dáadáa ni ṣẹlẹ̀ ò ní jẹ́ bí ọmọ gbàgbọ́n jẹ́ tọba tí rẹ́ni tí ń woṣẹ́ wá pé ó lókìkí ó ti lówó ó o kí ni sọ ẹ̀rí bẹ́ẹ̀ ni gbogbo ẹ tó bá lóun gbèsè ọlọ́run dání ọ̀hún pé kí ní pèpè sí ṣe ń tọ́lọ́run fẹ́ ni ṣe ń tánú ibi fẹ́ ni ṣe ń táwọn ẹni ìṣíwájú tó ń dúró lé nínú ẹ̀sìn ṣe ń tán dúró lé lórí ṣe ní pèpè sí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ìnà tẹ̀lé tí ò bá ti rí bẹ́ẹ̀ gbogbo tó wù kó rí gbogbo tó wù kó dà gbogbo bá àyè ṣe wù ká mọ bàbá ara rẹ̀ tó wò ní bàbá ara rẹ̀ torí pé ẹni tí ń ṣe lọ́wọ́ bá ní kọ́lọ́ bá subhanahu wa ta'ala ó ṣàánú ẹnu kọ̀ọ̀kan wa kó mú adó lórí òdodo ìtí ó ba ìgbàgbọ́ wa jẹ́ ọlọ́run jẹ́ ká lè jìnà sí bákan náà bá a ṣe ń gbọ́ yìí ọlọ́run jẹ́ ká lè máa tẹ̀lé torí pé ẹlòmí ó gbọ́ ṣùgbọ́n ṣètò ọ̀nà tó máa dá láàánú pé torí pé tó ti mọ́ lá ní kó yẹ nǹkan yìí wò àpàdà sílẹ̀ rẹ̀ ní kọ́lọ̀ kọ́lá ṣàánú wa nítorí bá ti gbọ́ ọlọ́run ti ṣàánú rẹ̀ ìwọ ni kó múra kó ṣàánú ara rẹ̀ torí pé ẹni tí ó dúró ti òdodo ní tí ò bá dáa yóò díjú láti jùlẹ̀ rẹ̀ kódà kó ti mọ́ lá kódà kó ti wà nú àṣà rẹ̀ kó ti mọ́ bá bọ̀ torí pé ọlọ́run fẹ́ dáadáa ró náà ló ní kó gbọ́n tí ó jẹ́ òdodo kó yá tètè múra síra rẹ̀ láti jìnà sí abẹ́rún ọba subhanahu wa ta'ala kó yọ ní sẹ́nu kọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlùjẹ́nà kó mọ̀ṣẹ́ wá lọ́mọ aná kí ó kà wá kún àwọn ẹni rẹ̀ láyé àti lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlùkìyàmù